Barakatuh. Today is 5, October 5, 2023. Our ní South Africa DHL. À ń send the product to lọ sí country. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin customers I'm a má bínú ẹ̀rí pé ọ̀dà wa pọ̀ lónìí gan. So nínú àwọn olólùfẹ́ Ọlọ́run lára wa nínú South Africa tá wà ni wọ́n ṣaláìsí. Èèyàn méjì wọ́n dẹ̀ súnmọ́ wa gan. Kọ́lọ̀ ọ̀bọ̀ ọlọ́jọ́ òní kó bá wa ṣàánú wọn kó bá wa kẹ́ wọn. Káwa náà má kánjú lọ bá wọn bí nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ fi gbúrò wa ẹgbẹ́ ìtẹ́ ní ọ̀dà lọ́dọ̀ wa so lọ́dà yẹn fi pọ̀ lónìí so à ń send product wa farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ à ń send product wa lọ sí France India Canada America Papua New Guinea Malaysia Ireland Italy England Abuja Vietnam so Abuja ní Nàìjíríà so àwọn kan ní di special package ń so gbogbo ọtún bá nípe ní níjà ti sọ̀rọ̀ nípa àwọn spiritual powder wa àwọn powder wọ̀nyí kì í ṣe kì í ṣe kì í ṣe ẹ̀yọ́nú ayé kì í ṣe ìmùlẹ̀ àgbà ó máa create solid barrier between you and evil world that is it so kò síbi tẹ́ àti product wa ò jẹ́ wọ́ọ̀lì wọn à ń sìn ikú nìkan ni kò lè wò ó dẹ̀ wà legit ó wà halal gbogbo product wa ló wà halal cancer diabetes asthma gbogbo àwọn àìsàn ńláńlá ó lọ́wọ́ ayé ní ó ayé ní prevention ní treatment ní cure ní òun láti ní ọ̀lẹ̀ wọn ànílé bí sínú láì tààlà ọkùnrin tí ó lè perform dáadáa ó láti onídìí miracle leaf àti caterpillar caterpillar àti miracle leaf onídìí mẹ́tẹ̀ẹ̀ta yìí ọkùnrin tí ó lè perform dáadáa obìnrin tó yẹ pé ó ní sọmúroro tá a mọ̀ sí hormonal imbalance so onídìí caterpillar àbí ó ní sperm leakage tá a mọ̀ sẹ́dà àbí àwọn infection kéékèèké àwọn nǹkan tí ò kí jẹ́ kóbìnrin conceive onídìí caterpillar bí sínú láì tààlà memory booster fún ọmọdé àti fún àgbàlagbà ó wà effective kódà kó jẹ́ pé ọmọ adamu ló fẹ́ kó làákà èèyàn ó wà spiritual ẹ get memory booster ìsọyè ileam ẹ get kata ẹ eh, bulldozer melt fibroid fibroid fọkùnrin ẹ eh, fóbìnrin àti blockage tube ló ń ṣiṣẹ́ fún ó wà effective gidi ẹ get miracle leaves ẹni tí wọ́n yìí kún ẹwú ẹni tẹ́sẹ̀ ẹwú ẹni tí wọ́n ta lọ́fà ẹni tí nǹkan rìn káàkiri nínú ara ẹ̀ so ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred àti má ìzẹ́mzẹ́m láfi preserve senali fowó effective gidi gbogbo àwọn oríṣiríṣi àwọn àìsàn lòun ń fún kódà kó jẹ́ ẹ̀kan lọ́dún òun láti ní miracle leaves òun láti nílé tó bá tún wá ń bọ́ ilẹ̀ tó fi ń wẹ̀ purification ni fáwọn ẹ̀mí òkùnkùn ẹ WhatsApp wa plus two seven six one two nine five six three eight nine inali zatali láì jẹmíà gbogbo agbára ọlọ́run ba lónìí ẹ ti rí kò síbi tí àti púrọ̀tì wa òde ó wà nàìjíríà ẹ ti rí nsìn so à ń lo gig logistics láti deliver product wa all over Nigeria a dẹ̀ ń lo DHL láti deliver all fún gbogbo ayé ló wà ń lo DHL ọlọ́run gbàdúrà wa inshallah rahman masalamu.